Ẹ ké hallelujah. Shout hallelujah. Àdúrà ìṣẹ́jú mẹ́wàá. Ten minutes prayer. Apá kẹtàdínlógún. Part seventeen. Àdúgbò lọ́wọ́ Ọlọ́run. We appreciate God. Tó ṣọ́ wa tó pa wá mọ́. Who kept us and preserved us. Tó tún fún wa ní oore ọ̀fẹ́ láti wà níwájú rẹ̀. Who gave us the grace to be in his presence. Ẹ jẹ́ a lọ ọba àwọn ọba. Express the king of kings. Ọba mi. kumasila yelayelayeo oh, ọpẹ́ wa kó ṣe ìtẹ́wọ́gbà. may our thanksgiving be accepted. a gbàdúrà láti inú ìwé wòlíì àìsáyà. we are praying from book of prophet Isaiah. Isaiah fifty one verse eleven. Isaiah, orí kọkànléní àádọ́ta ẹsẹ̀ kọkànlá. ọ̀rọ̀ olúwa kàbá yìí pé. word of God reached us. nítorí náà. it says therefore. àwọn ẹni ìràpadà olúwa yóò padà. the redeemed of the Lord shall return. wọ́n ó sì wá sí Síónì to Zion. Ti àwọn ti orin. With singing. Ayọ̀ àìnípẹ̀kun. Everlasting joy. Yóò sì wà lé orí wọn. Shall be upon their head. Wọn ó rí inú dídùn àti ayọ̀ gbà. They shall obtain gladness and joy. Ìkáàánú àti ọ̀fọ̀ yóò fò lọ. And sorrow and mourning shall flee away. Àwọn gbàdúrà lórí àkọlé tí mo pè ní. Ọ̀gbìn náà wọ́n ra Olúwa jẹ́ kí n rí ayọ̀ rẹ gbà. Lord let me obtain your joy. Lópin ọdún yìí. The end of the year. Ọdún ti ń parí lọ. The year is going to an end. Oríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ń ṣẹlẹ̀ káàkiri. A lot of things have been happening all over. Àwọn ìṣẹ̀lẹ̀ abánilá láyọ̀ jẹ́. incident that cause joy. káàkiri ló ń ṣẹlẹ̀ nínú ayé. it's happening everywhere in the world. ṣùgbọ́n olúwa sọ nípa ìwà àtìlé rẹ. but the Lord said concerning you and your household. ó ní ẹ ó padà. he said you shall return. ẹ ó wá sí Síónì. back to Zion. pẹ̀lú orin. with song. ìyẹn ni pé gbogbo àwọn ogun tó ń gba omijé lójú rẹ yẹn. it means the battles that cause you tears. yóò gba orin ayọ̀ lẹ́nu rẹ. it shall cause you to sing for joy. lórúkọ Jésù. in the name of Jesus. àwọn ogun tó mú ọ kárí sọ. the battles that makes you quiet and calm. àwọn orin àwọn ogun tí ò jẹ́ kó láyọ̀ The battles that prevent you from having joy. Bẹ́ẹ̀ Ọlọ́run yóò gbẹ́sẹ̀ lé. Ah, the Lord shall trample upon nígbà tó bá fún ọ ní ayọ̀ náà tán. After he has given you that joy. Ó ní ayọ̀ àìnípẹ̀kun yóò wà lórí rẹ̀. He says everlasting joy shall be upon you. Ìyẹn ni pé ayọ̀ tí Ọlọ́run bá wá fún ọ. It means the joy which God is gonna give you. Ọ̀tá ò ní rí ayọ̀ náà jágbà lọ́wọ́ rẹ̀. Enemy will not be able to start the joy. Olúwa wípé wọn ò rí inú dídùn àti ayọ̀ gbà. The word of God said they shall obtain gladness and joy. I speak to your life in the name of the Lord. You have started this joyfully parí rẹ̀. ẹ̀já lọ gbàdúrà. Let us pray. Ẹ̀pẹ́ orúkọ Jésù lẹ́ẹ̀kan. For the name of Jesus. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Lord I thank you. Torí pé ayọ̀ ni mo ti fi bẹ̀rẹ̀ ọdún yìí. Because I started this church joyfully. Ó sì jẹ́ kí n fi ayọ̀ parí rẹ̀. You will cause me to end it. Ó yẹ gbàdúrà ọpẹ́. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Bàbá mi o. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Torí pé ayọ̀ ni mo fi bẹ̀rẹ̀ ọdún yìí. Ní ìdánilójú pé ayọ̀ ni mo fi parí rẹ̀. Olúwa gba ọpẹ́ mi. Olúwa gba ẹ̀yìn mi olúwa gbọ́ ọpẹ́ mi olúwa gba ẹ̀yìn mi olúwa gbọ́ ọpẹ́ mi olúwa gba ẹ̀yìn mi olúwa gbọ́ ọpẹ́ mi olúwa gba ẹ̀yìn mi olúwa gbọ́ ọpẹ́ mi olúwa gba ẹ̀yìn mi olúwa gbọ́ ọpẹ́ mi olúwa gba ẹ̀yìn mi gbóni fún kọrin gbọ́ àdúrà Jésù olúwa wa. ẹ fi orúkọ jésù lẹ́ẹ̀kan. the name of jesus ìrìn àjò ogun tí mò ń rìn lọ́wọ́lọ́wọ́. olúwa fàánú dá mi padà nínú ìrìn àjò ogun náà. lord bring me back from such journey. kó o sì dá mi padà sínú ògo mi. restore me back to my glory. ó yẹ gbàdúrà bẹ́ẹ̀. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù bàbá mi o. ìrìn àjò ogun tí mò ń rìn lọ́wọ́lọ́wọ́. olúwa fàánú dá mi padà sínú ògo mi mi ta ló dá mi padà sínú ògo mi ìrìn àjò ogun tí mò ń rìn lọ́wọ́lọ́wọ́ olúwa ti dé ta ló dá mi padà sínú ògo mi ta ló dá mi padà jésù jésù olúwa wa ẹ forúkọ jésù lẹ́ẹ̀kan olúwa bí ọdún ti parí lọ sọ ayọ̀ rẹ di púpọ̀ lórí èmi àti ẹbí mi òyà gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù orúkọ jésù bàbá mi o olúwa bí ọdún ti parí lọ sọ ayọ̀ rẹ di púpọ̀ lórí èmi olúwa sọ ayọ̀ rẹ di púpọ̀ lórí èmi àti ẹbí mi bí ọdún èmi parí lọ. Ayérayé o, ayọ̀ rẹ ni púpọ̀, lórí èmi àti ẹbí mi, Jésù Olúwa ó ní ayọ̀ àìnípẹ̀kun yóò wà lórí wọn. Sọ àdúrà yẹn gbà, ìwà bí ọdún yìí ti parí lọ. Sọ ayọ̀ rẹ di púpọ̀ lórí èmi àti ẹbí mi. Ó yá gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Bàbá mi o, olúwa bí ọdún èdè parí lọ, sọ ayọ̀ rẹ di púpọ̀, lórí èmi àti ẹbí mi, sọ ayọ̀ rẹ di púpọ̀, sọ ayọ̀ rẹ di púpọ̀, ẹ sọ fún Ọlọ́run, ẹ sọ fún Ọlọ́run. Jésù Olúwa wa. Ẹ pé Jésù lẹ́ẹ̀kan. ayọ̀ tó fún mi. Lord the joy which you are giving to me. Bí ọdún yìí ti ń parí lọ. As it says great honor. gbà fún ọ̀tá láti gba ayọ̀ náà lọ́wọ́ mi. Do not permit the enemy to take your joy. Lára àwọn ayọ̀ tọ́lọ́run fún ọ ní ọmọ rẹ. The joy God gave to you your child. Omi iṣẹ́ rẹ. your work. Òun ni àlàáfíà rẹ. your health. Òun ni ìgbéyàwó rẹ. your marriage. Ohunkóhun tó bá ti múnú rẹ dùn. Everything that brings joy. Òun ni ayọ̀ rẹ. It your joy. Lórúkọ Jésù lẹ́ẹ̀kan. You Jesus. Bàbá mi o. My father ayọ̀ tó fún mi bí ọdún ti ń parí lọ máa ń gbà fún ọ̀tá láti gba ayọ̀ mi lọ́wọ́ mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù orúkọ jésù bàbá mi ò ayọ̀ tó fún mi bí ọdún ti ń parí lọ olúwa máa ń gbà fún ọ̀tá láti gbà lọ́wọ́ mi ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ máa gbà fún ọ̀tá láti gba ayọ̀ mi. Olúwa wa. Jesus oh, we are praying. Fẹ́ kó tún àdúrà yẹn gbà. I like you to repeat the prayer. Wọ́n mo fẹ́ kó kọrin. I want you to sing song. Èmi ni mo ní ayọ̀ mi. Ayọ̀ tí Jésù fi fún mi. Sátánì kò lè bá mi dùn rárá. Jésù ló fi fún mi. Èmi ni mo láyọ̀ mi o. Èmi ni mo ní ayọ̀ mi. Ayọ̀ Ọlọ́run ayọ̀ sí Jésù tí mo bí. Jésù ló bí fún mi. Sátánì kò lè wá nínú rárá. Ah, Jésù ló bí fún mi. Èmi ni mo ní ayọ̀ mi. Ayọ̀ sí Jésù tí mo bí. Sátánì kò lè wá nínú rárá. Ah, Jésù ló bí fún mi. Èmi ni mo láyọ̀ mi o. Èmi Bámidélé láyọ̀ mi o. Ayọ̀ rẹpẹtẹ. Ayọ̀ graduation ọmọ ní tèmi. Ayọ̀ rẹpẹtẹ. Ayọ̀ ìgbéyàwó ọmọ ń àti àbò. am í àdúrà tó kẹ́yìn náà rèé. once again this is the last prayer. olúwa bí ọdún yìí ti ń parí lọ. but as it says go to an end. má gbà fún ọ̀tá láti gba ayọ̀ mi lọ́wọ́ mi. ó yá gbàdúrà bẹ́ẹ̀. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù bàbá mi ò olúwa bí ọdún yìí ti ń parí lọ agbá fún ọ̀tá láti gba ayọ̀ lọ́wọ́ mi agbá fún ọ̀tá láti gba ayọ̀ mi Chihuahua. Oh, Jesus name we pray. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. Holy Spirit and the Spirit lead. Mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀. I prophesy to your life. Bí ọdún yìí ti ń parí lọ. It says going to an end. Ayọ̀ Olúwa lórí rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀. Because the Lord all your life and your children's life. Olúwa yóò sọ di púpọ̀. Ah, ayọ̀ rẹ̀ tí Olúwa fi fún ọ. The joy which the Lord has given to you. Lópin ọdún yìí. Ayé ò ní gbà lọ́wọ́ rẹ̀. Ah, ayọ̀ ló fi bẹ̀rẹ̀ ọdún yìí. Ayọ̀ ló sì ti parí rẹ̀. Ah, Bẹ́ẹ̀ ló ṣe máa rí o. Jésù Olúwa wa. Amen. Amen orí ọ̀fẹ́ lápapọ̀ orí ọ̀fẹ́ Kristi pẹ̀lú àwa ìfẹ́mímọ́ ti ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ ó sọ̀kalẹ̀ kó máa bá a gbé láti sin lọ àti láéláé àmín àmín àmín ní orúkọ Jésù. hallelujah mẹ́ta hallelujah hallelujah hallelujah.